والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين أدبني أدولا وبا الحمد لله أبتي يتنجيواني عرري وبانا لبتي أدب أبلو الله سبحانه وتعالى ينتياكي ولمتاك بها لسن فنكوكاوا abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ọba tí ó dá wa ọba yẹn náà ni kí a máa sìn ọba yẹn náà ni ká máa gbọ́rọ̀ sí lẹ́nu àwọn àfijì tóbi ọlọ́run ọba àfibì ọlọ́run gbogbo tí a ṣe tá rí ọ̀nà ọlọ́run ọlọ́mọṣẹ́ jẹ́ lè máa ṣe gbogbo tá a ṣe tí a fi kó ìbí ní ọlọ́run ọba ọlọ́mọṣẹ́ sọ ní bẹ́ẹ̀ ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe lọ nípa kí ni ó yẹ ká máa ṣe fún ẹni tí ó ti lọ láàrin wa tó jẹ́ mùsùlùmí tó ní iman ماذا ينتفع به الميت bóyá bàbá lọ́lọ́ ni àbí ìyá nígbà míì ọlọ́run lè tó bó ṣe wù ú kó jẹ́ pé ọmọ ni ó lè jẹ́ ọ̀rẹ́ kí ni a ṣe tí ó jẹ́ oore fún àti ní celebration ká máa ṣe party fún ẹni tí ọba kú eléyìí ò ẹ̀sìn Islam nítorí tí a ṣe tí ó ṣàǹfààní fún ló yẹ ká ṣe kìí ṣe nǹkan tí yóò ṣàǹfààní fáwa tí ò ní ṣàǹfààní fóun gbogbo ẹni tí máa ń ṣe patí àbókù àwọn èèyàn jọ ní tó ń ṣe yẹn òun ni ó jàǹfààní ibẹ̀ òkú ò lè jàǹfààní ẹ̀ àwọn ẹlòmíì owó owó ńlá owó ńlá owó tí wọn lè ná lérí òkú ńgbà tó wà láyé wọn ò lè bùn lọ́wọ́ ẹ̀ ìyá mi gan ó kú sínú àárẹ̀ nígbà wa ó jáde láyé tán wọn wá bẹ̀rẹ̀ ìnáwó owó tí wọ́n fẹ́ nà ní lẹ́yìn rẹ̀ tí wọ́n bá dáa lójú ẹ̀ ní ìbá ṣàǹfààní fún ìyá náà àti bàbá yẹn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nítorí a máa sọ eléyìí òun náà ni pé ilé ayé gbogbo ẹ̀ ti dàrú àyìnmọ̀ kan làwọn èèyàn máa ń pè ní ìmọ̀ wọ́n wá pè ìmọ̀ gangan wọ́n máa wá pè ní àyìnmọ̀ kan ignorance wọ́n ní òun gangan ní knowledge wọ́n ní sẹ́ni knowledge gangan ní pè ní ignorance wọ́n wá ta lókìtì àmọ́ wàá tá a táwọn àfẹ́ sìn a máa rí èyí tí ń jẹ́ òdodo nínú ìtàbàfẹ́ ṣe nílùú wa lẹ́ni eré ṣíṣe ara làwọn èèyàn máa ń dá alákọ̀ọ́kọ́ ni pé tí òkú mùsùlùmí tó bá ti jáde láyé lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni kẹ́ ẹ bò ó láṣìírí lẹ́sẹ̀kẹsẹ̀ ni kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ bò ó láṣìírí kẹ́ ẹ tètè jù sínú torí ara àpọ́nlé fún òun náà ni kẹ́ ẹ wẹ̀ ara pẹ́ sàpọ́nlé fún òun náà ni kẹ́ ẹ faṣọ sí i la ara àpánlé òun náà ní kẹ́ ẹ tì í bọlẹ̀ níjọ́ yẹn àfi tó bá ní kéèsì bóyá wọ́n pa àbí wọ́n fún ní poison àbárùn àjàkálẹ̀ àrùn kan òun ni ọ̀sẹ̀síla tí wọ́n fẹ́ ṣe test lérí ẹ̀ kí wọ́n lè máa rí oògùn tí wọ́n máa fún ẹni tó ní irú àjàkálẹ̀ àrùn yẹn nítorí lè mú wa dìlé òkú ni àmọ́ wọ́n ní ọmọ rẹ̀ ń bẹ London wọ́n ní yóò dé lọ́tún la ẹ bọ́bá ti dé ọkọ̀ àbọ̀ náà ni ọkọ̀ àbọ̀ ni bí ọba bá bàbá rẹ̀ ní eré bẹ́ẹ̀dì yóò sì bá rẹ̀ ní tẹ́ yóò lọ tẹ́ yóò lè ṣèdọ́wà fún bẹ́ẹ̀. àbí kí wọ́n máa sọ pé eré adé kìí sùn ta òkú àwọn ò gbọ́dọ̀ sùn lájò ẹ dákun àtìlẹ̀ tí wọ́n gbẹ́ lájò àtìlẹ̀ tí wọ́n fẹ́ gbẹ́ nílùú wọn kí ni yàtọ̀ láàrin méjèèjì ayérú òkú mùsùlùmí káàkiri ibi ọba ti kú sí tẹ́ bá ti ráàyè ń bẹ̀ ẹ̀sìn síbẹ̀. Si wọ́n ní ẹ máa gbé bọ́ ẹ máa gbé bọ́ ìnáwó tẹ́tù náà yẹ gan jẹ̀mọ́ kẹ́ tó délé lérí bàbá ni tẹ́ bá fowó yẹn gba ṣọ́ọ̀bù fún ìyàwó rẹ̀ opó yóò sì jẹ́ èèyàn àtàwọn ọmọ rẹ̀ lábẹ́rẹ̀ sẹ́yìntà bá tún sọ̀rọ̀ Islam gbogbo ẹlẹ́sìn míì wọ́n máa kọ́gbọ́n nínú Islam kì í sàwọn mùsùlùmí la máa ṣàtọ́jú ràn bí wọ́n ṣe ń ṣe é lọ́dọ̀ tiwọn bókù bá kú lọ́dọ̀ àwọn ń sìn àwọn àkọ́kọ́ lọ lè jù sínú yẹ̀yìn náà èmi ọmọ tí ń ṣe mbẹ ṣe fẹ́ ṣèyàwó fún ni àbí ẹfẹ́ ẹfẹ́ ṣẹ̀yẹ fún ẹ̀yẹ tẹ̀ ń ṣe tí ó mọ̀ ẹ̀ gbọ́jà mọ́ ẹ̀yẹ tẹ̀ ń ṣe tó pé kò sí bẹ́nẹ́fìtì kan tó ń fẹ́ rí mbẹ ẹ̀yin lẹ́gbọ̀ọ́ kọ́ lára ẹ̀ pé a ah, ó sòkú yẹ́ ẹ̀ ó sọkú bàbá ẹ̀ ìwọ ló fẹ́ promote ara rẹ ìwọ ló sì fẹ́ wà ń tọ́jẹ ìwọ ló fẹ́ gbà yìí nínú táwọn ẹ̀ tó máa ń ṣe dókòó díẹ̀ káàtó ó ní pé ẹlòmíràn wà lọ́lẹ́ ra mábù àbí tiles òkúta funfun àwọn míì wọ́n kọ́ sàárè ẹ̀rọ pípẹ́ táwọn yẹn ń gbé ni abu huraira radiyallahu anhu ó ní naha rasulu an yujassasa alqabra wa an yuk'ada alayhi wa an yubna alayhi ọlá nàbí kọ fáwọn ipe àwọn gbọ́dọ̀ dírẹ́sì sáré o àwọn ò sì gbọ́dọ̀ jòkó lérí sáré àwọn ò sì gbọ́dọ̀ sáré lérí dábàjẹ́ tí àgbàrá òjò ń lọ ẹ kàn lè fo òkúta àbí búlọ́ọ̀kù ẹ kọ̀ọ̀kan kẹ́ fi gbé e lẹ́gbẹ̀gbẹ́ torí àgbàrá òjò kọ́ mọ́ bá gbá yẹ̀pẹ̀ yẹn lọ wọ́n máa di pé àṣírí òkú ọ̀wá sí kínní yóò wá tú gbogbo táwọn sì wí náà kò gbọ́dọ̀ ṣe déédéé sáré kátó wá pé àwa tó búlọ́ọ̀kù àwa lẹ̀ táyẹ̀sì òkú nǹkan kó tó kú wọn ò lẹ̀ táyẹ̀sì ara rẹ̀ ìgbà tí táyẹ̀sì wúlò fún un ẹ lẹ fún mọ́ nígbà tí táìsì wa wúlò fún ẹni tí ti ń bẹ lọ́rùn ara rẹ̀ tó sì wà nínú yẹ̀pẹ̀ ni òun ọ̀jẹ̀rà ni ní tí ń lọ lè jẹ̀rà ọ̀nà wo lè yẹn ṣe fún. àwọn míràn tó wá kọ àwọn kéwú eríṣiríṣi bàbá tó sín gbẹ́rẹ́kún ìyá tó jẹ́ pé ìyá àgan ni wọ́n jọ ń ṣẹgbẹ́ àwọn wọ́n jọ ń ṣẹgbẹ́ ìmùlẹ̀ ni wọ́n jọ wà nínú ìgúnnu ni àfọ̀n jálàbí tọ́jẹ́ pé ogun ṣe fáwọn èèyàn tẹ́ jáde láyé wọ́n wá kọ fàárọ̀ ohun wọ́n rẹ̀ ha nù jannatu na'im jannatu na'im ọ̀nà ìbò ni ó gbà wọ́ wọ́n ní ah, kọlọ̀ lè sinmi o kò sinmi o bíyàn bá ti buhari tó bá ti jáde láyé kò sinmi bíyàn bá sì ṣe islam tó bá jáde láyé kò lè sinmi wọ́n náà sọ̀fọ̀lá ìjẹ́ kan ọlọ́run èèyàn gbọ́dọ̀ má gbé dọ́rùn tí ní ta ni ọlọ́run ọba rẹ̀ ta ni olùgbàlà rẹ̀ ta ni olùfẹ̀yìntì rẹ̀ ta ni nsàánù rẹ̀ ta ni nkẹ́ ọ ta ló ń wówó lọ́dọ̀ ẹ̀ ọ̀dọ̀ ta ló ń fi ń wá sọ ta ló ń fi ń wá sọ ta ló gbẹ̀mí lẹ̀ ta ló gbára lé tó fi jáde láyé tí ọba ti jẹ́ Allah ọba tó gbogbo nǹkan èèyàn ò sinmi jẹ́ àsinmi ó jẹ́ àsinmi ilé ayé kọ́lọ́n jẹ́ àsinmi nínú sàárè àtijọ́ kìíyàmù àwọn míì ọ̀tá wọ́n ta sọ yípo rẹ̀ ó sì ẹ̀pọ̀ láwọn ìlú Cairo máwọn fásì Morocco tí wọ́n máa fi sàárè lu àwọn èèyàn jìbìtì wọ́n tẹ wọ́n kọ́lé lé sàárè báyìí òun náà làwọn afáwọn ilẹ̀ Yorùbá làwọn náà rí tí wọ́n fi ń lọlé kọ́lé lé sàárè àwọn ṣéwò wa ilẹ̀ Yorùbá mi gbogbo àwọn ṣéwò wa tí wọ́n ti lọ wọ́n ti kú báyìí wọ́n sì máa yàrá fún wọn àwọn èèyàn máa pé tó ṣe rí ẹni tó wà ní inú sàárè yìí bẹ́ẹ̀ bá ti wá bá tẹ béèrè tẹ́ ń fẹ́ lọ́wọ́ rẹ̀ yóò bá yín sọ fọ́lọ́hún èèyàn tó kú tá a kírun sí la jama irun tá a kí sí la ẹ̀ máa tún nù afẹ́ fi rescue rẹ̀ afẹ́ fi afẹ́ fi bẹ ọlọ́run fún un kí kọ́mọ̀ ní sọ̀rọ̀ níbi tí ń lọ ẹni yẹn lẹ́yìn wà wá bá pé kọ́ba yín sọ fọ́lọ̀ pé ẹ̀yin ní sọ̀rọ̀ sóhun ò ní sẹ́nìkan máa ń lọ́rùn láì ní ní sọ̀rọ̀ kí lẹ́yìn mọ̀ tọ́lọ́hún ó ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ́yìn mọ̀ tọ́lọ́hún ó béèrè nísìnyí owó ni wọ́n ṣe ń jù síbẹ̀ ọ̀kan bẹ̀ lágége mẹ́wọ̀n wọ́n bá ti ń ṣe graduation fáwọn ọmọ àbí nínú Ramadan àbí nínú lalatul kadir àwọn yẹn wà pé síbẹ̀ wọ́n máa wá da owó sínú sàárè àwọn ọmọ hostel táwọn bẹ́ẹ̀ làwọn bá kó owó làwọn máa nantí wọn kí ni yàtọ̀ láàrin yìnyín àtojúbọ kí ni yàtọ̀ láàrin yìnyín àti ìpèsè eréta mẹ́ta nígbà wàá fẹ́ yí wọn láìpẹ́ yìí wọ́n wá ń pé ẹ má dáwó sínú sàárè bàbá máa àwa la fẹ́ náwó ẹ máa kó bọ̀ sójú agbo tàǹdálẹ̀ bẹ́ẹ̀ bá ma ìmọ̀kùmọ̀ tẹ ẹ ma sọ wọn ma lọ lè kó síbẹ̀ àwọn aláìmọ̀ kan ti hàn dákà iyyaka na'budu wa iyyaka nasta'inu ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní èmi èmi ìní ẹ máa sìn ọ̀dọ̀ mi lẹ́sìn máa wá ràn lọ́wọ́ wa àyẹ̀fẹ́ nìkan kan sáàrin àwa àtọ́lọ́hún ìròrí àwọn ẹlẹ́sìn míì ni ó pè ọlọ́run direct láì ní sọ pé ọlọ́run wọlá ẹnìkan ọlọ́run ṣe báyìí fún mi nítorí lè fi sáàrin àwa àtọ́lọ́hún ni kò fi àdúà orúkọ ọlọ́run ọlọ́run wọlé àdúrà tí mo ṣe yàn pé àdúrà yẹn ló fi sáàrin wa tọ́lọ́n àbí kò pé ọlọ́run wọlé àwọn orúkọ rẹ̀ àbí ọlọ́run wọlé àṣẹ eré kan tí mo ṣe tí mo fi wọ́jú rere wọ́ ọlọ́run àwọn eléyìí ló ní ẹ̀rí nínú ẹ̀sìn wa nínú àpọ́nlé fòkú àti ọ̀wọ̀ òun náà ni ká gbé òkú lọ tẹ́ kí gbogbo wa pátá especially àwọn àgbàlagbà ọlọ́run lọ́mọ ẹni tí ọkọ lọ àmọ́ àgbàlagbà ni máa ń sábà kọ́kọ́ lọ ká máa jí ó yé àwọn ọmọ pé ẹ má sinmi sílé o. Si àyèsìnkú mùsùlùmí sílé o kọ́dà bí àáfàá mùsùlùmí àbí ṣéwù mùsùlùmí àbí ìmáàmù mùsùlùmí àyèsìn sí mọ́ṣáláṣí o ìtẹ́lẹ̀ a máa ń gbé òkú mùsùlùmí lọ sórí ìwọ tí wọ́n bá sin òkú rẹ̀ sílé àdánwò tí ó bá yàn ọ́ pọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé o ti yapa súnà. gbogbo ẹni ọba kú lásìkò anabi anabi àtàwọn sahaba wọn pè bìkan ní bàkẹ́ẹ̀ bàkẹ́ẹ̀ yẹn ìtẹ́ni ibẹ̀ ni wọ́n máa ń kó àwọn òkú mùsùlùmí lọ arábìnrin kan bẹ tí yìí máa ń gbá ilẹ̀ masalasi anabi sallallahu alayhi wa anabi wa ni arábìnrin tí máa ń yìí ìrìn lẹ́nu mẹ́ta yìí wọ́n ló ti kú torí ibi títí máa wá jìnnà anabi ni ọwọ́ jẹ́ wọ́n ní ah, àwọn jàmáà mùsùlùmí táwọn aládùúgbò rẹ̀ wọ́n ti ṣe kínní wọ́n ti lọ́lẹ̀ sin sítẹ̀ anabi wa ni dulluni ila qabri ha aw dulluni ala qabri ha anabi ni tọ́ ọ̀ya ẹ tọ́ka sàárè rẹ̀ sí mi ẹ tọ́ka rẹ̀ fún mi nínú ìtẹ́ anabi wa lọ sí tẹ́ wọ́n ní sàárè rẹ̀ náà torí sàárè pọ̀ ń bẹ́ anabi ọ̀dá títí ẹ̀ mọ̀ anabi fi ni ẹ tọ́ka rẹ̀ jama níbo náà gbé lọ́nà ìtẹ́ àìmọye ẹ̀rí tọ́pọ̀ bẹ́ẹ̀ nígbàtí àwọn tó kú sí ogun Uhud tí wọ́n kú síbẹ̀ àwọn sọ̀rọ̀ wa gbé wọn àwọn ọ̀tá ẹ̀sìn lọ́pàá wọn wọ́n wá gbé wọn sí ọrùn báyìí ẹ̀jẹ̀ wá ń sàn ànábì ní ẹ dá wọn padà ibi wọn kú ńbẹ náà ibẹ̀ náà ní kẹ́ ṣe ìtẹ́ wọn sí ibẹ̀ náà ní kẹ́ sin wọn sí wọ́n sì sin gbó wọn síbẹ̀ seventy uh, companions àwọn sahaba ogun mẹ́ta àti mẹ́wàá tọ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ká sìnkú sí tẹ́ òní súnà àǹfààní ẹlẹ́ẹ̀kejì àbí ká pé àdánwò ẹlẹ́ẹ̀kejì tó bọ́ ń tọ̀hún tí wọ́n bá sin sílé kò ní máa rí àdúrà gbà ní gbogbo gbà sẹ́rí tẹ́ anẹ́bìnrin tá bá kọjá ń tẹ́ lásán ká ṣe dùá fún àwọn tó wà ní ìtẹ́ yẹn gbogbo àti wọn ti wá gbé òkú mi wá bẹ́ẹ̀ wọ́n wá ṣàdúrà fún ọ wọ́n tún ṣàdúrà fún gbogbo àwọn tẹ́jọ wà ń bẹ̀ àǹfààní mi tún nígbà wọn bá ṣe ọṣẹ ńkùlé ta ni òwe ńkùlé rẹ ta ló fẹ́ wá ńkùlé rẹ ẹ̀ẹ́n ó lè ju ìyá rẹ nù ẹ̀ẹ́n ó lè ju bàbá rẹ nù ẹ̀ẹ́n sí ònílé ni ẹ̀ẹ́n sí ònílé ni tó ilẹ̀ tọ́ra ìtẹ̀ wọn pè ṣebí ilé ni wọ́n fẹ́ kọ́ bẹ́ẹ̀. ó bá ti àwọn kan tó wá tí wọ́n tó wá wọ́ọ̀sì débi pé èyí tí wọ́n fi sínsẹ́ ń kùlé gan wọ́n tó wá sùn sí iwájú ilé ibi tó yẹ kán kọ́ ṣọ́ọ̀bù sí táwọn ọmọ àtìyàwó ti máa tajà jẹun wájú ilé yẹn kí ni wọ́n padà ṣẹlẹ̀ ní wọ́n bá sì kú sí wájú ilé àwọn padà máa jòkó lérí ẹ̀ náà ni. wọ́n ní kí wọ́n gbé ogun náà kalẹ̀ wọ́n gbé ogun náà kalẹ̀ kí wọ́n á jòkó lé lérí wọ́n ní ọ̀fẹ́ bẹ́tà nínú ìyà téèyàn jẹ níjọ́ àlùkìyàmà téèyàn bá jòkó lérí sáré. ìmọ̀ni ò sí láwùjọ mọ́ láàfin ẹ láàfin ní mayàtọ̀ láàrin mùsùlùmí àti non-muslims lérí gbogbo òṣèlè tó bá ṣe kí ni sí wọn. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa. bọ́bá di pé wọ́n padà wá ta ilé yẹn lẹ́yìn ọgọ́rùn ọdún méjì mẹ́ta yíbò tó bá ra lé ní ó lè jẹ́ haúsá ó lè jẹ́ bàrùbá kí náà kọ́kọ́ máa béèrè lọ́wọ́ yín a ní sẹ́ ilé yẹn mo fẹ́ ra àmọ́ ẹ wó òkú yẹn kú mẹ́ ẹ dákun jama wọ́n ní àti wájú ilé àti tẹ́ òkú tí wọ́n bá sun sọ́nà méjèèjì kí náà padà dà wọ́n ní yẹ ẹ̀pẹ́ ni báyìí bá parí ẹ̀kọ́ jama gbogbo ẹ̀ náà ni wọ́n padà di yẹ nítorí wọn wá ṣẹlẹ̀ ńgbà mí pé àwọn ọmọ yẹn tí wọ́n ní ìgbàgbọ́ nínú ọlọ́run anything tí bá ń ayé wọn wọ́n mọ̀ wá lọ bí sàárè yẹn pé àbẹ̀gbé àkànbí wọ́n gbàgbé àwọn ọmọ rẹ̀ lọ́rùn ẹni tí ọmọ ti ń ṣe kínní ẹni tí ọmọ ti ń bọ̀ lẹ́yìn kọ̀mọ́ ti ń lọ ọ̀dà òun ọmọ ti ń lọ mọ́ òun ti lọ ń tiẹ̀ kọ̀ gbọ́n tẹ́ ń ṣe kínní tẹ́ ń wí wọ́n máa fi ṣẹ̀bọ ẹbọ ni kéèyàn máa pe òkú ọ̀run máa wẹ̀yìn o iwájú ti ń lọ gan àwọn kan ọmọ bíi ti ń lọ. àwọn míì máa lọ lè búra ń fi sàárè wípé owó tó wà ní báǹkì wàá sọ pé ìwọ kọ gbà owó gbogbo wa wàá búra níbi sàárè bàbá gbogbo àwọn kàtìkàtì báyìí jama ìtẹ́ là máa ń gbé mùsùlùmí lọ ibẹ̀ ni oríire wà fún ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn àlùfáà wa wọ́n nínú dáadáa tó yẹ ká ṣe sókù òun náà ní ká tọ́jú gbogbo àwọn ẹbí ẹ̀ àwọn ètò Islam ní àṣẹ nìyẹn ẹ tọ́jú ìyàwó gbogbo ẹ̀yin jama tẹ́ fẹ́ jẹ fìdáwò jọ mẹ́ta àti jọ mẹ́jọ yìí náà ẹ ṣe kú dáwò ní mọ́ṣáláṣí ẹ àmàlà kálukú náà lè jẹ kálukú bá ti jẹ ráìsì tán tó mú mọ́ọ̀tì tán ó pọ́ńkọ́ ọ̀rọ̀ rẹ̀ ọ̀kàn wọn mọ́ àwọn ọmọ tí bàbá fi lẹ̀ ọ̀rọ̀ wọn kàn wọ́n mọ́ àbí èèyàn mélòó lẹ́yìn ìjọ mẹ́jọ èèyàn mélòó ní yalé opó tọ́jẹ́ ìyàwó ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ wà tẹ́lẹ̀ tọ́wá ní ẹgbà ìjọ mẹ́jọ náà ni bẹ́ẹ̀ tó bá dọ́jú fún one thousand ìjọ kẹjọ yẹn èyí ti tán. wọ́n ní kọ́dà nínú dáadáa tá a máa ṣe sókù jama òun ni pé ọ̀rẹ́ bàbá ẹni tó kú ọ̀rẹ́ ìyá ẹni tó kú èèyàn máa wá ṣe dáadáa sí àwọn ọ̀rẹ́ bàbá ẹni àti àwọn ọ̀rẹ́ ìyá ẹni bẹ́ẹ̀ bá ń ṣe dáadáa ni láàdáa dáadáa yóò sì máa bá bàbá yẹn àti ìyá yẹn. wa inna abarra albir waslu ud abi aw kama kala sallallahu alaihi wasallam anabi ni dáadáa anabi ni dáadáa tó dáa jù téèyàn tó máa ń ṣe sókù ẹni tó bá lọ òun ni kéèyàn máa dẹbi pọ̀ àti àwọn ọ̀rẹ́ bàbá ẹni ẹbí bàbá ẹni àtàwọn ọ̀rẹ́ bàbá ẹni kéèyàn máa lọ́dọ̀ wọn ọkàn dé lókè ọkàn lọ lè kí ọ̀rẹ́ bàbá rẹ̀ ó lè kí ọ̀rẹ́ bàbá rẹ̀ ọba débẹ̀ ah ètò bàbá yẹn rábọ̀ ni o ah bàbá yẹn wá ní ah Ibrahim ah okó ìgbàgbé mi ọlọ́run forí jòkó ọ̀run la ilaha illallah wọ́n ní dáadáa tó ṣe sí ọ̀rẹ́ bàbá rẹ̀ yẹn yóò sì máa jẹ́ ládàá fún bàbá rẹ̀ àbáwọn ẹbí tí bàbá rẹ̀ máa ń dàpọ̀ tẹ́lẹ̀ àwọn ẹbí mi bẹ tọ́jú pé ẹni tí wọ́n lọ́dọ̀ wọn bá ti jáde láyé kò sẹ́nìkan tí ó débẹ̀ mọ́ tó dá àwọn ẹ̀hànà ló kù òun náà ṣe máa sọ ní ah, ayé bàbá nìyẹn o bàbá ti kú ọ̀daràn ní tó jòkó ti nì ẹni tó ní gan ti nínú àwọn dáadáa ni nínú àwọn dáadáa tí a máa ń ṣe òní ká máa ṣe dáadáa sí àwọn ọ̀rẹ́ òkú ọ̀run ká má jẹ́ kí ah, nígbà tí ẹni tó dà wá pọ̀ ti lọ ah, ní ló tó kù mọ́ èmi ọmọ wọn rí ọ̀rẹ́ bàbá mi ni wọn ọ̀rẹ́ ìyá mi ni wọn rọ o anabiwa Muhammad sallallahu alaihi wa sallam wọn tà anabi bá pa ẹran anabi wa ni ẹ̀yin ọmọ ìyá tó wà nílé ọ̀kan yẹn ìyá tó wà nílé ọ̀kan yẹn ìyá tó wà nílé ọ̀kan yẹn ẹ bù nínú ẹran yẹn lè fún wọn àwọn ọ̀rẹ́ Khadija ìyàwó mi nìyẹn la ilaha illallah ìyàwó rẹ̀ ti ń torí ẹ̀ ṣe dáadáa yìí ó ti lọ o àmọ́ ànábì ń ṣe dáadáa sí ẹni tí ìyàwó rẹ̀ máa ń ṣe dáadáa sí lójú ayé eléyìí ni wọ́n pè pé wọ́n ń ṣe ẹ wá lọ lè má nkárá lè mú elépa wọn ń lò àtọkùnrin àtobìnrin ẹ wá bẹ̀rẹ̀ ẹlẹ́yìn ń sòkú eléyìí ò sínú Islam wasting of money ni ọ̀kan nínú àwọn ọ̀mọ̀wé nílùú yìí wọn nígbà tí yẹ ẹ kú èmi ọ̀nà tí ó kó ẹ mọ́ ẹ̀yin náà mọ̀ nínú àwọn ọ̀mọ̀wé ní nàìjíríà ń bí ni o nígbà ayá rẹ̀ kú wọ́n sì gbé lọ sí ìtẹ́ wọ́n sin nígbà wọ́n darí dé ní wọ́n bá gbé lísìtì owó iye màálù táwọn fẹ́ rà àti àpò ráìsì àti àwọn aṣọ àti gbogbo àwọn ingredients ó ní kínílé ẹni tá a wúyẹ ṣe mùsùlùmí o ó ní I lost my mommy I can't lose my money again ó ní sẹ́rí yín pé sá mo lóòsùn màmá mi bẹ́ẹ̀ ni inú mi ń bàjẹ́ báyìí kí n tó wá lóòsùn property mi kí n kó wá kẹ́yìn ọmọ fi jẹ màálù ọ̀dà bẹ́ẹ̀ afárá kẹ́ ẹ tilẹ̀kùn kẹ́ ẹ jáde ọmọ òwe lásán yìí tẹ mùsùlùmí o. àwọn afáwà wọn ni afdol sọdaka ọ̀dà gbogbo aláfẹ́sẹ̀ sàárà sàárà sì máa ń bọ́kù sàárà wo lọ́wọ́ lọ́la jù lẹ́yìn ìgbà tá a ti kírun sí la tá a ti bò ó mọ́lẹ̀ wọ́n ní sáàdù ọmọ Ubada ó lè bá nàbẹ̀wá Muhammad sallam ó ní ya Rasulullah òjíṣẹ́ ọlọ́ inna ummi matat ó ní ìyá mi jáde láyé afa atasaddaqu aniha ṣé mo lè ṣe sàrà fún tí ládàá sàrà yẹn ó sì bá kọ́là naam anabi níbẹ̀ ni ṣe sàrà kultu fa ayu sadaqa sàrà wo ni mo wá lè ṣe fún sẹ́yìn pé tó wá jẹ́ pé ìjọ ó ní fa ayu sadaqa ti afdol ó ní sàrà wo lọ́lọ́lá jù tí mo lè ṣe fún sẹ́yìn pé wá jẹ́ pé wọ́n ń ṣe sàrà mẹ́jọ ni sẹ́yìn pé kò ní ìdíkọ́ wá béèrè mọ́ torí ó ti a pàdé ìjọ mẹ́ta a pàdé ìjọ mẹ́jọ ọwọ́ bíi lọ prọfẹsì muhammadu sallam onísàárà wo lọ lálàjù anabi ní sakiyul ma lọlẹ̀ bí ó ṣe máa fún àwọn èèyàn lómi on behalf of ìyá ẹ̀ bó ṣe máa fún àwọn èèyàn lómi kí ni anabi ní kó ṣe yẹn jama anabi ní kó lè gbẹ́ kànga lẹ́yìn táwa mọ̀ sí bọ́ọ̀hù nísìnyí gbogbo àtàwọn yẹn bá ti mú mi ń bẹ́ẹ̀ náà ni wọ́n máa tún kun náà kó lọ́rùn yá ẹ gbogbo àtàwọn yẹn bá ti mú mi ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni àlìjánà àti ipò tí ìyá rẹ fẹ́ wà nínú àlìjánà yóò máa ga sí i ìtẹ́sìn ni a ṣe ní jama. lẹ́yìn náà kéèyàn kọ́ mọ́sálásí lẹ́yìn náà kéèyàn ra koran àbí kéèyàn tẹ koran àbáwọn tírẹ́sì ìdí èyí lè gba àwẹ̀ fókun náà sẹ́rí òkú tó bá ti kú tó bá jẹ gbèsè àwẹ̀ tó bá jẹ pé ara ẹ̀ ti yá lẹ́yìn Ramadan kọ̀ wá gbà àwẹ̀ yẹn àbá san àbó lérí fún ọlọ́run tó bá ṣe nǹkan báyìí fún òun ó ṣe nǹkan báyìí àwẹ̀ ló wá fi ṣe ìlérí rẹ̀ kódà kí ni sábà máa sọ ọ́ àwọn tó bá wà fọ́ọ̀sì láti sọ àbá gbà àwẹ̀ yẹn mọ́mọ́ àtàwọn àlẹ́ yìí sọ̀wọ́ anábìnrin tó bá jáde láyé tó sì jẹ gbèsè àwẹ̀ ọ̀ranyàn sọ́ọ̀mà ánìwálé yòó àwọn tí wọ́n jogun rẹ̀ wọ́n bá gbà àwẹ̀ yẹn ládàáwọ̀ èèyàn lọ lè bá hajj ń kọjá ma naam tí bàbá yẹn ọba lọ hajj sórí owó tẹ́fẹ̀ ra màálù àti owó tẹ́fẹ̀ gba tẹ́ǹtì wọ́n gba tẹ́ǹtì five hundred thousand bomi àwọn tẹ́ǹtì harima yẹn five hundred thousand yẹn jama ẹ fi kún owó màálù mẹ́wàá hundred thousand lọ́nà mẹ́wàá one million ó dé ló jama ó dé one point five tọ́ sẹ́rí owó tẹ́fẹ̀ waste tí ò wúlò ẹlẹ́fẹ̀rẹ́ nìkan lọ Mákà on behalf of ìyá yín àti bàbá yín tó jẹ́ pé bàbá yín àti ìyá yín tí wọ́n bá ń pè àwọn alálàájì lọ́rùn òun náà wà nù wọn anabi ní alhajj olùmọ̀bùrúurù sallallahu alayhi wa sallam anabi ní hajj tí èèyàn bá ṣe dáadáa laysa lahu jaza ila aljanna kò sí ẹ̀san kan tó lọ́wọ́ fi san fún yàn àfi kó fìyàn sínú aljanna ibo la ní màmá àti ìyá rẹ̀ lọ yẹn àti bàbá rẹ̀ lọ yẹn ibo lọ yẹn inú aljanna kílódé tó fowó ra àlìjáná fún wọn tó wọn fowó rọtì ọ̀ lálàáfíà o bọ́ọ̀ bá lálàáfíà ni ọtí kọ̀ bára àlìjáná lọ́ọ́ bá sékínní nílò bára ijó àti ìlò àtàsọ àǹkárá kọ̀ bára nítorí ìwọ lọ wọ ìwọ ló fìtì kò fìtì yẹ àti bàbá yẹ kí lọ́ọ́ bára jama àlìjáná paradise lọ́ọ́ bára arábìnrin kan ja'at ila rasulillah ó lè bá nàbì ó ní inna ummi matat ó ní ìyá mi jáde láyé wala mutahujja ìyá náà ò sì wá ṣe hajj ọ jẹ́ lẹ́nu jẹ́ lẹ́nu jẹ́ lẹ́nu pé wọ́n fẹ́ lọ hajj òun lọ hajj ìyá sì múra àmọ́ ẹ̀mí ti bọ́ afa ahujju aniha ṣé mo lè ṣe hajj fún ẹ̀yin ọmọ ìyá mi sẹ́ gbọ́ afa ahujju aniha ṣé mo lè ṣe hajj fún kọ́ọ̀lá naam anabi ni bẹ́ẹ̀ ni o lè ṣe hajj fún ó jì àníhà lọ́ọ̀lẹ́ múra kọ́ gbọ̀nà mọ́kà lọ́ba yìí kọ́ lọ́ọ̀lẹ́ ṣe hajj fún kí ni anabi n tíra láti sọ fún wa tó o bá ti ṣe hajj fún òun náà ó di alhaji àbí yóò di alhaja tá a máa ń pè lálàájá tí wọ́n bá ń gbé àwọn alálàájì dìde tí wọ́n bá ń wà lìjánná lọ ìyá rẹ̀ náà ó dìde pẹ̀lú wọn ìtọ́wà nù súnà là ń sọ yìí o àṣọ tọ́wà nù bídíà o torí gbogbo tá a bá ti yanjú bó ṣe yẹ kó rí ìlà ń sọ bó ṣe dà kálukú náà lọ́mọ bẹ́ẹ̀ yẹn bá wá lọ hajj fún ìyá ẹ̀ jama àbí bàbá rẹ̀ èèyàn ti ṣe oore tó oore oore oore ńlá fún nídìí bẹ́ẹ̀ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala akókó sọ pé kì í ṣe pé báyà káyẹ fún lèmọ́mù lówó àkúpè lára mù bàbá àfa àtọ́fẹ́ máa bínú yẹn àní wọ́n mọ́ bùn wọn lówó ara sàárà náà àmọ́ sàárà lọ ládùúrà wọn lọ àpèjẹ lání òsì àpèjọ lání òsì kò sì sí lóòótọ́ táànàbí àtàwọn sábà bá ti kú òní tẹ́ kò sí pàdé kankan mọ́ kálukú ọmọ dá fókun yẹn ni lọ́tọ̀ọ̀tọ̀ títí táwọn náà fi lọ lè bá a wọ́n fẹ́ ṣe fìdáhùn wọ́n ní ọmọ èké fọ́tí yàsí wálẹ̀ ẹ jọ́ mẹ́ta láṣẹ tiẹ̀ torí ọ̀fọ̀ ni o ẹ bàbá tó ń kú jọ́ mẹ́jọ ń tiẹ̀ o èwo ni èso ọ̀fọ̀ nu méjèèjì ṣé bàbá náà fẹ́ lọ́rùn ìbọ́ lọ́n ti lọ́n tó láṣẹ ọ̀run lọ́wọ́ àrọ̀rùn bá níparí ọ̀rọ̀ mi òun náà ni pé ẹ̀yin jàmáà mi gbogbo òṣèlè tí má ti ń ṣẹlẹ̀ ní Islam Edika ká wàtá jẹ́ alùsùn lọ jamaha ẹdí ká máa kọ̀rẹ́kìtì àwọn èèyàn nítorí pé àwọn kan mọ́mọ́ àwọn abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala abẹ́lẹ́ wọn ìjọ sáǹfààní fún wa lé ayé àtijọ́ alikiyama ọlọ́mọṣà darí wa lọ́bẹ̀ ní tí ò ní sáǹfààní fún wa láyé àní wọ́n ní ìyá kan ní ọ̀nà ọ̀yọ́ ńbẹ̀ kí n má dàkọ̀ lúnà lọ́nà ọ̀yọ́ wọ́n ní ìyá yẹn ti ń sọ fáwọn ọmọ rẹ̀ tí wọ́n wá lé ọdún bá gbọ́ pé mo gún gbogbo yín ni kẹ́ ẹ wá lọ́wọ́ kẹ́ ẹ yẹ́ mi sí hmm. ìyá tó ti mọ ògùrọ̀ tẹ́tẹ́ mọ ògùrọ̀ tán wọ́n ní kẹ́ ẹ yẹ́ mi sí kẹ́ ẹ sòkú mi káyé gbọ́ kọ́nù ó ṣe kiri kọ́nù ọ́ mà wọ́n ní ó ti dábàá sàdáká járí àti ẹ̀ wọ́n ní kí gbogbo ayé gbọ́ ọ̀run gan wọ́n mọ̀ lọ́run náà tẹ́lẹ̀ torí ọ̀run náà wọ́n ti dẹ̀ ọ́ sẹ́kẹsẹkẹ tí wọ́n ti lù ọ́ irú ìyá yìí sìn àsàlátù kan ní sàn lọ àbí àsàlátù yìí náà ni kò sí nǹkan kan mẹ́ o bẹ́ẹ̀ bá ń la àsàlátù yìí ń wéṣítì ọjọ́ ayé ẹ̀ àwọn afáà súnà lọ́wọ́ máa jòkó tí lọ́wọ́ fi máa máa ń tọ́yẹ kó o ṣe nígbà wọ́n jẹ́ pé àsàlátù náà ni wọ́n ti sọ pé tọ́ ya alájà kàfílà wọ́n ní ìyá wọn jáde láyé o jọ́ ni àpàdé o two thousand owó mọ́tò ẹ̀rí ẹ̀rí ẹ̀rí afa ẹ̀ ẹ̀ bá sì dán yọ wà da útúbà bolẹ̀ àwọn útúbà àwọn bàbá wọn lọrin àti lọ́yọ̀ bàbá ti kẹyọ̀ kan tá a fẹ́ ìyá náà yóò sì dọ́mọ àlìjánà ìwọ ti dọ́mọ àlìjánà ìwọ gan fún rẹ̀ wọn ni wọn yìí kíni kan wọn yìí asitafumula aha asitafumula aha sẹ́yìn lọ́kàn àbí ẹ kẹ ẹ sọ fún àwọn ọmọ òkú kan lè da owó kí wọ́n ti sàdáká járíà tó nítumọ̀ continue charity community lọ́wọ́ ńlẹ̀ yìí là ń bẹ̀bẹ̀ pé tó kíláàsì ò tó àwọn ọmọ go and build a class two classes ló lè kọ́ class méjì mẹ́ta fún àwọn ọmọ school ló kọ bàbá àtìyẹ this is better àyìnbáyà orphan orphanage home lọ́dọ̀ àwọn ìjọba ló lè ra nǹkan tí wọ́n máa ṣàǹfààní fún wọn ọ̀nà nìyẹn àìsí pàtí o àìsí lọ́bẹ̀ẹ́ kọ́dà bọ́gà rẹ̀ bá ní kọ́ wá ọkùnrin ah ọ̀gá àwọn èsè àwọn ẹbí wọ́n ń ṣe wo ní bá wọn ṣe kíni wo ní bá wọn ṣe wọ́n wá ṣe ìtọ́ kọ̀rẹ́ẹ̀tì tí wọ́n rí tí wọ́n fi lè kọ̀rẹ́ẹ̀tì yìí táwọn ń ṣe abẹ́lẹ́ wọn kọ́lọ́mọ́sá ìṣàánú wa kọ́lọ́mọ́sá fún aláti bọ̀ tán dáadáa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.